ìlú mẹ́wàá ìbọ̀dọ̀ 2016 kàràtúwà àlìkàdí ayẹ̀kọ́ gúnmọ́ mẹ́jọ ọ̀gálẹ̀ àlìkàdá ayẹ̀kọ́ gúnmọ́ mi bí ọ̀nálẹ̀ ẹni ni àkwàlẹ̀ ó jí ayẹ̀kọ́ gúnmọ́ mẹ́jọ ẹbí sórọ̀tọ̀ bọ́kà Assalamu alaikum. Hi, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تذكرون بالله وكنتم أمواتا فأحياكم فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر الله تبارك وتعالى أبي مولا دنوا باو قاهم كينو دنوا سركان كيرا ريون كشوجو يا مي آيات اللي غدو كادو شكراتو أنا ohun ya tuwa nini yani kaifa na billah ona ya ohun me ti kafiri kojo yan ci tagu me ko kojo bi meliga meliga ma na meme meliga ma ga du me ja anya ku un apa abu kojo wakuntum amwatan onugun ge megide oku ne metete shi mede do mo didi min tu e bate ma do mo le ita jumda en en ku me she gbale kuntum amwatan me shene ku ma ku pibi mega ku ma ya bi bia megide we hele gbale fa ahyakum wo yomme ngini o ngini ga ngini الله تعالى كوا في سورة الطور إن أم خلقوا من غير شيء أم هم الخالقون أما ما شون أما كيهم هم كما دابين الدنيا بي أبي أكام أي كيشا شون هين أما شون هي أبي كي أما ينغ ما شون إما كيهم هم كما دابين الدنيا أم خلقوا السماوات والأرض مما موجونها أبي كما ما موجون أما شون وجالي أبي كما شون هين ojú àti bẹ̀rù kọ́nà ma láyò kìnnú ìmọ̀ má bọ̀ má jọ ní tó rálẹ̀ ma tún lónìí pv nọ́tì aláwọ̀ tààrà ní hálàtà alàlì ìsáàni ṣínú mìnà dáhàrí lẹ́mìyàkún ṣe àmàkúrọ́ iná ìdẹ́hà ẹgbà inẹgbà ti tẹ̀tẹ̀ ọdọ́mọ́mú nẹ̀mẹ́bà hálàtà alàlì tẹ̀tẹ̀ wánú nẹ̀mẹ́bà ẹgbẹ́ lẹ́tẹ̀ gbà gbọ́ọ̀lọ́ kàmìṣe kòun kìtò nẹ̀gẹ́dẹ́ kì má dídí ẹ̀hùn tó kùmà rírí àwù dídí ẹ̀hùn kùmà gbígbà lùkà ń gàkọ́ ẹni ṣe ní tọ́ ìṣẹ́ kìdá alẹ́ máa ṣọ́ lóòrùn máa ṣọ́ lóòrùn kwéfì omi máa ṣọ́ ẹ̀kẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ dọ́mọ́ ń sai mora idwe ba kuma yumitukum ingode pe ba ojo amon ya o kuma pata me ngole ku yewa ka joyi ne ba kidomo ba joyi kamone kuma ma ya dere yawa aba ke gba kola no lawa ka maria wa allah kola no la maria wa onye unyike ya egwa chobatan kemani ki lulun jeun ke gwa na di cement nguma ko ni gireba egwa do ma wa amotoka ya dudu yi humai ma ko ti ko yin ye kam baba ta ka abi ma ngo gbe ya ye ma ko na yile madiri ya ne ki kunyi gịnị kama madeji ga gini makere ba ma yi homo Nimda shatima kun, kere ba ma yi wẹ́kẹ̀ tọbàtẹ́ ẹ̀rin ìdú ẹ̀lì aláwọ̀kọ́rọ̀ túnmà yìí mí tukùm aláwọ̀yẹ́ nà ń ká mẹ́pa mẹ́lìkú mẹ́dọ̀mọ̀rún túnmà òbílẹ̀ yòfìyí ikú ìyá wọn dàbí wọn dọ̀rọ̀ ẹ̀wọ̀n mẹ́mẹ́ wọn kó dájí mẹ́gọ́lá mẹ́jọ àṣígìlì ọjọ́ ọ̀nà tàmàkà ọmọ àti ní ọjọ́ ọ̀pá nìkùnmàkàlẹ̀ òun ma na edu na daji gide ebe a koyo ka imi mechi ukwu imora edu mume wiwo mmedu lekwu tati moda bi moda ra emume elede ma na ibi ola kama kama kafiri anya ka ojo na ama kafiri aka ama akwa kọlile m ama kafiri keti maya menu lefi ikwe ama bakwa amena adori kwe ama bakwa kuma anya lutuna أما كاين قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا قالوا ربنا اثنتين وأمتنا اثنتين وأمنتنا اثنتين قالوا ربنا أمتنا اثنتين قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين ما يعني قالوا ما هو جو ربنا وكتشندوا أمتنا اثنتين أواقبا أنبا ميشي وأحييتنا اثنتين أعمد رايموا أنبا ميشي ها تو إكبا وأنبا ميشي لتكا جنهم إيردون ألكو òkèkè lùkù ìyẹn mamẹ́dùjì a mamẹ́dùjì ẹwọ́n yìí kẹbẹ̀rẹ̀ àmẹ́lá ẹ̀kún wọ́n mamẹ́dùjì olùkwáni a mamẹ́dùjì olùkwáni ẹ̀dàbìwọ́n ọ̀rá yìí nílẹ̀ alùkẹ̀nù ọ̀rá yìí àmẹ́lá ẹ̀kún wọ́n yìí ma wọ́n dàbìwọ́n mímí ẹ̀wọ́n sí ẹ̀dàbìwọ́n lè kú ẹ̀dẹ̀kejì ẹ̀lẹ́kùnmáyìí ni ó wọ́n dún wà méjì ẹ̀ẹ́dọ̀dá ẹ̀múwa ọmọba méjì fàtàrọ́fùnà bìbìnúbìdá ọjọ́ ijú àmúfẹ́mẹ̀ àjẹ́pò líbi àkàkíní àwàṣe ìmẹ̀ ìtìrà rẹ̀ ẹjẹ́ kàkó ẹ̀ṣẹ̀un lọ́gẹ́lẹ̀ ní wàádọ́ ni confession yìí confess máa ọjọ́ àmá ajọgbé èmi abájọ àmá jẹ́ alúmá àkíní àmá ẹ̀tò lébi ẹ́ tó dálẹ̀ ṣẹun kẹ́ jẹ́ alú ẹ̀ ẹnẹ̀kẹ́ yá lu ẹ̀hún tó ọjọ́ àmì pásítọ̀ báyìí ni wẹ́kẹ́ wẹ́ já lu ẹ mọ́mú nílẹ̀ adágún báwo ẹ já lu lébi dúkọ̀ ẹjì pàkójáká rẹ ẹ̀jẹ̀ ta takẹ́nẹ̀lẹ́ kódágún yóò ń ẹ̀ṣẹ̀ ọ̀gẹ́ ọ̀yá bá ní ẹ̀ṣẹ̀ ní bá ní ẹ̀pẹ́ ọ̀gẹ́ ní ẹ̀ṣogù amaya chadwa tudora ena bane uruko jote emelegba matini kumaye kumaye nele tukata kwa kushakata ene ka ubani sallallahu alaihi wasallam ai yini yoncho yo unachizina tudale odo yo ngati ni kama ke kama ke ti ujum ani bi yini nene ke kaume yini ka ni rudan ye to gabole kumaye halko ye maji ne ni lulu ni ba jemu maji torí taka ní nkwá níbi gbogbo wá kàwé yẹ iná kọ yẹ máa jẹ́ àmọ̀ ní ìlú ẹkùn máa màgẹ̀ ní ẹka káàmù ní ya gẹ̀ náà bọ́ọ̀lẹ̀ òhé máa yà kíyà tí ní tubá túbọ̀ yọ alọ́ ìyàlọ́ ló kà níbi pàmò ní àjọ ọgbẹ́ náà kẹ́ nígbà tí ní kámẹ́ ọ̀rọ̀ níbi àdíjọ èyí àmúnẹ̀ nìkan àmúnẹ̀ àmẹ́jẹ́nẹ̀ yá ní kìí tọ ẹnẹ̀ṣọ́ ní yíò kòrò yàmẹ́ ni nàbá ní ní yíò kòrò yàmẹ́ níbi àdíjọ ọ̀nà yíò kòrò mú dáálù tó dúkẹ́ yá dojú ama

lewelewelewelewelewele abúkìdé ẹwà nìkan ní kò rí ọ̀nà kójú kí wọ́n wẹ̀ wọ́n ṣáni ìran ní rábù yá ní tẹ́ a máa dójú olóbìnrin mọ́lá wọn dàbíá àì mọ́lá wọn dàbíá ìbá ma níbi sọ́lá rẹ̀ sọ́lá mẹ́rin tí ọ olè ti kó olóbìnrin ṣe ìbá ma ń yára ìpolówó ma ló pa ilẹ̀ tẹ́lẹ̀ dúkìá alábá ní ṣe ma rí polówó ma pa tìrálẹ̀ àyà tọ́da ọjọ́ owó ọ̀dàlẹ́ máa dẹ́ ìlẹ̀kú abìlẹ̀kú àdúgbòsọ́lá ìsọ́làmà jẹ́ mọ́mọ́kún ìlú tẹ́ máa ọlá ń gbẹ̀ màmá kẹfẹ́ ní kóyún ìyà jẹ́ mọ́mọ́kún ìlú tí mùsọ́lá àgbọ̀kùnmá ṣáṣẹ ọ̀mọ́kú ọmọkún ìlú tọ́mọ́ wọn níbi ọyá mi ṣàlọ́ alámọ́wá dúdú káṣẹ ọ̀mọ́kún sẹ́dínà ọmọ àlàyé wọn kù nídú yẹ́nìí alébìyàjọ ọmọkún àṣùfàlẹ̀ àléhà òhíyà záníà ẹnẹkẹ ẹmọ kájọpọ ìṣẹjálẹ ìyẹn ya ọmọkùnrin yìí yìí ẹnẹkẹ ẹmọ kájọpọ ọkọ ìyẹ ohun àtọdọ ọjọ ojú ohun àlùpadẹ ẹnẹlẹrìn ẹwọn àti ọmọkùnrin tí àjọpọ ń ṣèlú ọyọ lẹkọdì tá

ɗari kutu da ala mun wannan yi a sayidu sabik malami ki fikin suna amma ya duku kwami malami ki babu mai ni ishi kwane kune ma ọdọ ọjọ́ ṣe ojú ọtẹ́ ìmọ̀ ma wọ́ ìtàrí zina ni ṣe ma wọ́ ìtàrí abẹ́kí ní ìnáyà ìnákọ́ oyin ya ṣe zina yìí ma ìkólóró ọmọ amúdú pa ẹnu ọgẹ́lẹ́lẹ́mà ẹni ṣe ń kí mú dọ́dọ̀ ọjọ́ ma ṣe ojú kó bá ma ṣe ọ̀hún

kuma anya lụ ane na aṅụ mmụli enwe duwale wee dị ni agbade ya ka oyo ka ọ yo nwa ogwe ogwe kuchi icha mu nenge ka ọma ke eh, ato tupanle icha mu nenge ka ọma mgboke mmoteli ni aka ila min sabil aida ọjọ́ ọ̀nà ìdò àdọ́mọ̀wọ́ rẹ̀ ìgbẹ́jọ ọjọ́ ọ̀nà rẹ̀ gbùdálẹ̀ túnmà yomi tukún aláhùpamẹ́ túnmà ìgbìyàkún ẹ̀rà bìdàrà ẹ̀wọ́mẹ́ túnmà ilẹ̀ ìtùrùjọ́rùn ìgbòhùn هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم نعم هو هم إن شاء الله لهم كسوجور الذي خلق لكم ما خلق لكم ما في الأرض جميعا ọjọ́ lẹ́wọ̀n tọ́nà ẹ̀wọ̀n dúkìdó yá nípa kó

mẹ́dùsùkù aŋọ́má mẹ́dùsùkù mẹ́dùsẹ̀dà adùsàgógó adùsìpà adùsìbẹ̀l tuntun dáálẹ̀ àmẹ́lá àsìkú mẹ́ àmẹ́jágidé omi mà àsìkú mẹ́ a lè tẹ́ ànẹ́bà ẹ̀wọ́n lójú òjòjì jẹ́ a mẹ́mìkú ń pan ọjọ́ tó na wọn àmì ni wọn màyà ti kọ́ jẹ́ màyà mìkú àmẹ́wọ́lẹ́lú àmẹ́wọ́n ti jẹ́ ànẹ́jẹ̀ náà onye koolu tẹ ma gwakwe ha n'enyi amekume ni na ne koolu jakade de ha ime meme ma ohun nga bo kubo ta yiwu nkodo gi ma meni ama yiwu nka ma maka ka na achi nga ma su se ilu ma utu gbe o yiwu ma abacha o yiwu ka ka abugi kona yiji ama adam kadiju adam ma dengma kadiju jalale mo malika kidomo mo ma ti ni wai ogale ko do mu nuka ko meduguri ma ti teji oji crude oil iko ko majina jade ta yiki telele o ti meduguri de ene ko la jade teni eto alge ware yiki boba ma le

Takị jɔn a ma e ma sɛnɛ la yɔ la taa li mako jɔn mu mi da ŋa e ŋun mi ale mɔ gaa ya dɛ maalu lɛ ma maa mɛ ni maalu lɛ tu maa ya ko mi ɛliko gbogi maa mɛ ma o maalu lɛ tu maa ya ko mi omi lɛ ji mu mi do a ba yɔ mɛ mɛ mu ha taki ka ma mo na Allah tabaraka wa ta'ala nu ngake chen yo nga me yo yo en ki aje mu dunia aje ade hili hili ya aje mu rayo dunia ki ajume dadi ya, ya make life dunia me comfortable oyo ngo yo ọ me udu gido ya na ki chen ngume ba ila sama ya ngomu ya ngomu unburgi ya la are un ona le un fasawahunna yawo yale gidai iyo toru toru toru to pala saba samawati yawmudu yale mebi yo yale ti apata mebi o mshino yo lamai on o yale gidai ko jo ya ba iya taba do se mudu ti o yale o ma kinihi emengi idwa emi spene idwa emi star idwa emi ili idwa e kuma ọjọ́ ṣe ń dúó yálà tó mún kawai dai faƙọ́ọ̀lá aláwọ̀ tabaraka wata alamọ́dàdú yẹni ìtìyà fọ́wọ́n ẹ faƙọ́ọ̀lá lahawalil arùn ìtìyà fọ́wọ́n àwọ̀kọ́rọ̀ kọ́ọ̀lẹ̀ta àtẹ́yìnà kọ́ ìyí ọjọ́ kàwọn yálì pàánù ẹni ọya ánẹ̀ ya kẹmúdánẹ̀ ìkẹtẹ̀ ana leya da wani lautuci ikata ikata ke mayola ma imamu da dumu yale ko yale kiya abana lenwu yale wa oni wa ta te uji wa te ana jide ji ka uji mu yoyi sunu gunu bu ikata ise ngwe mubu ikata ise ola mu yi ama ije nola inola natural gum ko yoru daba te ikata gum je idi ikata gide gum ele ji gum ikene ke hoka mayuku

kẹtẹ ìjẹ òun márànlámà márànlámà tọ́ ọgbọ́ di bọ́m tọ́ yìí ni ọgbẹ́ni lẹ́wọ̀n ẹ̀dọ̀dà ń yálẹ̀ kó yálẹ̀ yá ó yálẹ̀ yá ìyà àmọ́dà àdúgbò ánẹ̀ká nẹ̀kí wá ánàlúgbòǹgbò yá wọ̀bọ̀ àdúgbòlù iṣẹ́ yìí àlè aláwọ̀ tabaraka wa ta'ala yìí ni òun yẹ́ ṣe ní ìmọ̀ pẹ̀lú gbogbo àkọ́ṣáká náà وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون نعم to daga Allah tabaraka wa ta'ala ya shi ya shi wariya wara kishinga mu manabi adama ke bi imami medan ngojo to ragde nga mu manabi adama ko bi yani wa idh qala rabbuka lil malaika mẹ́rìá àdíkòkò ń dú ẹ kìkà náà amẹ́la ikú ìníjà ìlú ń fi àbùdùkàlì alàkọjọ́ ka e amẹ́la ikwu dị ẹnu omi bá na yá dàkú yí mi àrò ni khalifa agbẹ̀gùjẹ́ dẹ̀ máa ní agbẹ̀gùjẹ́ gẹ́gẹ́ bá ṣíra kí ni ìgbókùnmọ̀ agbẹ̀wọ̀ ọlá ma je.

ẹ̀tẹ̀fà màádùn ní àkíní khalifa rẹ̀ ẹnẹ̀kì àkójí tó yẹ́ ìnà ọ̀nà àdàkó yá ló tó já nì tó dẹ̀wọ̀n tá èyí sọ́rọ̀tì làn yẹ́ nìyí wàhúwà lẹ́dí ìjà alákùn kọlá ìfẹ̀l àrùn òun ṣẹ́nẹ́kì kúmẹ́ta máa kójí ó já nì èyí sọ́rọ̀tì náà yẹ́ nìyí wàyẹ́jà alùkùn kúlẹ̀fà àlárùn أإله مع yẹni ń kún sọjọ́ òun má mẹ́wọ́n kó sàmà kojú ojá rẹ̀ mẹ́ná kojú ọlá mẹ́ èyí sọ́rọ́ ti ni yẹni wàlẹ́wò na ṣàúlẹ̀jà alìnàmínkùn لجعلنا منكم ملائكة في الأرض يخلفون يعني ما رمى يجبا أما لا يكون ما كواك ما wọn máa kàmù ní hálò àmá ológun gidi mú akwá fàkàlẹ́fà mi bá dì mú khalifu ọjọ́ mú akwá tó rí kàmù ní khalifa àkókò máa kó yọ ọ̀rá máa fi ní já ìlú fìlà àdì khalifa náà yá dàgbẹ̀gbù yàrá tó já nì kọlu amẹ́lá ẹkù máa ní

ọjọ́ anyá ṣeun òun tí wọ́n ọ̀là lẹ́wọ́n kàrà mẹ́la ẹ̀kú ń dákọ̀ yóò àwọn gbígbé kú àmẹ́la ẹ̀kú tákì ṣeun lẹ́lílì oúnjẹ kàkí ní kíkí ibe wọn yóò àtẹ́ ìdíwà mẹ́la ẹ̀kú yìí yà á tẹ́lẹ̀ kí dùn àmì mẹ́la ẹ̀kú máa ń yà wá kàtó nẹ̀ka ń yà wá kì á yà ṣọ̀nà wá yà á tẹ́lẹ̀ kí dùn wá torúkà máa ń pa ní ibi olè ìgbà oyẹ olókẹ̀yìn ẹ̀ṣì ibi olè ìgbà lọ máa ń arabaró àti ní alàmùsáwàrà yìí àkíṣẹ́ olùmọ̀lùgbà àdọ́ kí ga ọgẹ́lẹ̀ ìgbàlá àdọ́ àkí sáwàrà yìí ẹ̀hẹ́n igbì ibi olè tákẹ́yìn kí ṣeun ẹnẹ dúkẹ̀ sí ibi ẹni kíkọ̀ kọ́kọ́ fún ṣáká àti nìkẹ́ náà kọ̀ọ̀lọ́ olè oyẹ olókẹ̀yìn ẹ̀ṣì ene duku ma hola kangoba amana madwe une ahola kane uta euna auna lila chaji aje ubana la kile abelako eh abelaka ko na la ige turuku echanya yake molai ungi akane pakwa ketini ni akito oko nuwe nini takwa tini yakola ji abajo lọ́jẹ́ kọ́kọ́ lẹ́mọ́ nànà alkọ̀kọ́ nànà lè ń máa mìí kẹtùgbẹ̀ kàmáṣà yìí ẹ̀lẹ́ aje ni e oko le jage go 400,000 la yale e 400000 naira ngeshi 400000 naira ngeshi ye kadi lugu aje to kujuji akokele de abaje iwa ẹni gẹ́gbẹ́ kà máa tó

ṣe òun mẹ́ka òun ẹ̀kẹ́ ẹnìkẹ́ ni 100,000 wáyé òun mẹ́ka náà mẹ́ kàkẹ́ ẹnìkẹ́ ni 100,000 abẹ́dára wáyé amẹ́yẹyẹ wọláyé anọ́rọ̀lẹ́gẹ́ akáwọn kàkí ni ẹni 400,000 kí á ti ń dúlẹ̀ ní àjíyà ẹwà ẹlà ayòmó yíwà ẹnà aláṣẹ ìgbẹ̀ṣẹ́ yìí wàányá oṣé wọ̀ àmóṣú wàányá nọ̀ ẹ̀tẹ́ àdọ́jọ́ lọ́wọ́lá náà amẹ́ni ìnàjàkọ́ àmẹ́ná ayé lọ ẹ̀wà anya nùmá ẹnu ọ̀wẹ̀ tàbí ojú ọ̀nà àdọ́mọ̀ ọ̀là ìṣẹ́ yí oye ẹ̀yìn akẹrẹ̀bẹ̀ ṣeun kí atẹ́nìkà mọ̀nẹ̀kí gbọ́yọ̀ a ni máa bì túdà pàlẹ̀ àdáàdì máa kàáyẹ̀ mẹgbà àmọ́jà táńbẹ̀ lónà atẹ́nìkọ̀lá kàmọ́ mẹgbà òní 400,000 naira látínilẹ̀ àyí àmẹ́kà mi yẹ́ òun àlà ṣeun kí atẹ́nìkà mọ̀nẹ̀kí máa fakúṣá káwọ́lẹ̀ ìmáa kàáyẹ̀ àmá ìgbẹ̀rẹ̀ ẹwé yíwu ẹ̀ ìhúkà ẹ̀ bí ẹ̀bọ̀ yẹ́ ni àmá ni òkànlá agbóhùn

ọmọ ọgbẹ́ni ẹ̀yà ẹ̀wọ̀n ẹlùgbò ẹ̀lẹ́ta ọ̀gátí nìyẹn ẹ̀ṣẹ̀rọ̀ oníjú ọ̀gátí nìyẹn yọ̀ǹda kábíyèsí ọmọ wọn ṣe ẹ̀mí ti bẹ̀ẹ̀ dá lẹ́bi ọjọ́ ọ̀la kẹ́lẹ́ mẹ́ta kí ayò na ìwọ̀n ìṣàkà ní kàńgá ọmọ alẹ́ṣẹ́yìn mọ̀tẹ̀ àti ẹ̀dẹ́ òun ẹ̀kàn láti ẹlẹ́pàá ẹ̀ lọ́wọ́ kó máa ti lọ sí skul ta wọ́n ti nìkọ́ àmọ̀nìkẹ́ gbogbo mọ̀ àlẹ́dá ṣẹ́ǹkẹ̀ náà máa nà ẹ̀wọ̀n kọ̀ lálẹ́ lórí ẹ̀ àbúkà ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ rọ màá túmọ̀ ìní máa túmọ̀ ìní àmọ́ ayá ka ọmọdé alẹ́ alùkẹ́dẹ́kù bí ọgẹ́lẹ́ yọ̀ dẹ́dá ẹ̀ abẹ́lẹ́ àgbẹ̀kí ní ṣùgbọ́ ẹ̀ àmẹ́jì ní nọkọ̀ ọgẹ́lẹ́gẹ́dẹ́ ẹ̀ ó nà taka bodu bodu bogi go ma yana ma ne de do mon o mi gede ne de do mon dan eh ame ko e o nge ka ma mba nge ma ke de ide pe ta ma ya ni ene agbere le bi we ka ho be nda ko de ka ne dulu ke ka ta ke agi e mo ka ka be ko ne ka ne dulu o ne ile de shaura na egbere shaura ugbo ebe a ya te na-eche ewenele bunyo jaketi shaura ruru ni akaji onye ọba yo enyo gbogbo ṣudu ẹ ẹwùn ẹgbó shaura bu na enyo jaketi shaura ń shaura lẹ́dù ọ̀nà shaura ọmọ kẹ́ bonya menge ya meka ei eh, ita age de de bulu ku ngati ni ngamda ku ngamda yu ele tanu mende no he no male o ene ala gelo ka ami bia ke edo ya mai mi ba amene ki wi ne lo ke jenu ti ba ki professor ne abe alu ke ya mai nínú ẹdún kẹdù gbogbo ló yé máa mẹ́gẹ̀ wọ́n jẹ́nu mẹ́gẹ̀ arọ yẹ̀ lọ nítọ́ àgbọ́ àwọn ìrìnàjò ayẹ ìwò ogun múdàbílì ní àwọn ogun pẹ́ àlẹ́lẹ́ àtàgbé ilé tàbí àṣíṣà nínú àpé ọ̀tẹ́ ọ̀tẹ́ àbò máa jí ìdẹ́lò ráyà nẹ́pọ̀ ẹ àwọn yọmọ ìyá ọ̀là kan múnúbìlẹ́ múnúbìlẹ́ kìí àkóhùn táyọ́ kàdọ̀ ayámẹ̀nà ni a kò lò sí pọ̀ yẹ́lẹ́kọ́ yẹ́ kí mèbí òun wọ́n yọ́ gbèbí òun lọlé àbáyọ̀ ó lé lé ayẹ́ abu ma jẹ́ kòhẹ̀rọ tí ni yan gbáàlò lọ́pù tí ní káàkì yanyan tí ní sẹ̀mẹ́ntì yanyan gbogbo ojúkà oṣù méjì ẹgbàbọ́n ẹgbẹ̀lẹ̀ ẹgbẹ́ tí ni wọ́n kàwọn ọmọ bilẹ̀ wọ́n ti mọ̀ àkàmọ̀ ní aláìlọ ìrìnàbọ̀ ẹ̀wì tí ẹ̀wọ̀n dúnú dúró òyìnbó gbẹ̀lẹ́kọ̀ọ́ yóò yé wọn ẹgbà ìbá mi ya

dodon shawara ya dudu une yau ngale ngajiya eh ajiya e, ngajiya ngati e. ni lai kage ni gaskiya inda mu da gwa wati ni lai ba e wa e bo e ba gere e ta kunanga mu ne wa yo we lai ba ba ya du tiudu ugba we lai ba ya du tiudu api we lai ba ya du tiudu e ngu ngati ni lai da ka un gaskiya le juku enu miwe alijaanya ja ta ke ka un kishira gini arida anya du horoi

enyo ka ei gaskiya ka enki yenga mu na tula ko no ne ka kuja ka ba do ci gaskiya era mu ni mi ma ngi juwe e dem da ki gaskiya ba mu na tula ke e ki gaskiya mu na rabete e to ko kwa ne rute ni em da ci do mu ne be ci uma eh we we ana mu ne to dale allah tabaaraka wa ta'ala liha ya yake ya dumuwa amfani ọ̀rọ̀ ìkàwọn tàkẹsẹ̀wọ̀n significance of consultation àǹfààní kìdí ọ̀rọ̀ ìkàwọn tí ó tí ní ṣe bá tí jákẹ́ gbogbo tó dábùn nípa bí ìlú ẹ̀kọ́ tí ló ta ẹwọn gbẹ́yà fún nàìjíríà ìyà ẹwọn dúkẹ́ bá ẹ àmúgbà ẹ lè lókè wọn ṣe ìyàn ọjọ́ rẹ̀ ìmáàyàn ní àtọ́ tụdem abọju anya achọ na oneyi igwa mmela ekwe ya mmela ekwe ama agba ọngatị na ibe m one ọngatị na ịchọ na-ele one na ịchọ na-ele kụ nke datụ ya na eyi che nki chụọ esimela ekwe ha ka aba eke onye ọtọ wa na ada ụta alị na ada gị na ịwa na ada gị na ịwa na tụrụ ọjọọ imda mdu ne yele ni gya advice ni ama wonu bunu go yo tibi gugu we ibe won ne gedu moyo ma ojo wa cho nu ne to ya ne o ne ka ji bite we jo na mari je nu mu da mari je ji mi ta ma do o ya ka jo gede e bi ka ni bi adam ma wa tana mari je nu Allah ta'ala ka wa bi suratul hajar suratul hijri yani wal janna khalaqnahu min qablu min nari samu yani amali januba àwọn ní ma ṣe mi kọ́bìlì dọ́gbátá kà tọ́ na mọ́ni ǹgà tọ́ ní ma yìí kí ẹ̀gẹ́ náà tọ́ na ọgọ́ náà tọ́ na makó yìí a ma yóò dún ní ayé bá ma níjọ́ àti ní ọjọ́ ẹ̀ta ma náà bẹ́ wọn rẹ̀ apúlùkẹ̀dọ̀ ma bọ̀ ma ṣe ní ti wọn yóò àkọ́yá àmàlà kọ́mi yá ma skata bóyá nìyẹn o ma skata ma lè ọmọ màjọ gbígbẹ̀rẹ̀

salamu alaikum rahmatullah salamu alaikum rahmatullah nabi kwale cholo oyi ko ha mi da be mu da goye ni temi goye ni temi ni lewu lo ma chigili ni daba duwe e daba du ka nabi daba duwe ma jo gugu e ne ke ne ke e la ya bo iwo loke e ya e, e, e, chiki ma jo ma bi cha nabi obi ana ma ni ne ke chiki na pa me kidnap ani bi ero ame ma nabi du yimi ma ka me ma ni yele ni kedu ki ha me goye leme

alka ja tuwa gidi a mazin gi ya tuwa ƙura'ani ka ba gidi mazin gi matsala ce mi majiyar matsala ce mi majiyar yana tiri lafi wa da kadu gidi shakitin da ni ƙura'ani to da ala nabi yin li a nabi gbere ma to ya ma kpala in ya yi wa ji tuma bu kuma du yi yiyole ile to mai ya wa ji tuma abi wa ji tuma fa kuja kara ya muda ya to ga misa abitinin da ma yi to yau e ma abai tuma wa zai yau ma ka yake yanihi amebi ni ibiga gini amaye no yewu no uje nga nga ma amacho bata ujewu kunke onke ado ati nga mele ko je nye ku je onke de nga mele unge ojo bi abu nge ojo bi ta ko ojo ka gini e mal baraka nga mele to dale bodu ko unge mo mele akito ka mo ne ugulo ka tiyo amele ke

mama malu kuma yigide kuma wa ni ba mamudu da biya to dem alibe ne kama le na to tuli fa ko shaka ce biya manyi ju dan kuma rida to tuli ba ko shaka dum e biya manyi ju yini mamur da ta biya ba ta ma hikari ama mu ma to yi ma o ma mu ya tiki ma mu ni o ya hwana ngako ma mu ya ma mu ya ce lola gbe ma wọn máa bùtù wọn la máa wá tikitikitikitikiti inú ní àdúrà tí ọjọ́ ẹ̀ máa ń bẹ̀rẹ̀ kan tọ́ ogun abẹ́rẹ́ ọjọ́ kan níbi tó ọjọ́ ìlú kó wájú kí sẹ́mìnà ní yáyí sẹ́mìnà wọn máa ìdàbí àwọn ọmọ mi tí máa tó ojé ta ojé ta wọn kó máa yọ yìí kó yẹ mẹ́rànlọ́hájì allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith ẹ̀yin adaba tí èkó mẹ́rànlọ́hájì toru ẹ̀ ń àmà ká àgbà ẹ̀ bá màá láì wá ẹ̀rẹ̀ wá ṣe pàdé torí kì í ṣe àyẹ̀wò àjẹ̀ wí mà yìí màá láì wá débi tí lè máa tí náà kùmà lè kùmà náà débi tí náà tọ́ba rẹ̀ ṣíkàtí wẹ́wọ́n náà nùgbònùgbò bá mẹ́rin ọ̀fẹ́ bàmà ń bú tudale mala elo inozo kan bi won to kwa mi na eh, bi ikwane iya mi sa be dutu goye ne timi goye ne timi lu ima olele du aya tun wa chale bi ki e o lati ma yo gugu ani bi ida ma abe ke ni hi ne un kidabe na kuju kuno godu mi na na dabe na ile aba o ma jinye o ma

n'afọkwa agbụgbọla awa aka mmadụ ụda na ma gwọma je gị ma gwọma tara ya amalijenu ma ya dịdị ị na-enye etikelu oge gị e nị ihe oge mmegwa je gị enwere otu ekwe na ịwa gị edu gị wee dị ogelo igba jọ sigili na nye aka ga-abụ yi igbe ka chụ na aka edakedo ole ma

تعلمون ما وعلم آدم الأسماء كلها ثم عرضهم ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين نعم ọjọ́ ọdún máa kí ni ṣáwọ́ra ma bá ẹka ìgbóyùkà máa wé ṣàkí ní ibi máa tí ní kìrì ṣùgbò yìí ẹni ọ̀làlẹ́ àbúláìbìn àbáàdì ọ̀làkákà lẹ́mùn ìjọ́ àtàkàdá tọ̀sí ìrìnì ينهي آه أن الجن أفسدوا في الأرض أما الجن ما نوجو قبي قبل بني آدم وتكم تكم بني آدم فقاسوا هؤلاء بأولئك فقالت الملائكة ذلك أولا جنة ملائكة قال له ما دون واو كما الجن بكني is possible kamun ne onugun gumaya ma won ya chale be ne ma ja kola tudẹ̀hùn pàtà àwọn láwọn ẹ̀kọ́ máa ń kó yá tà torúkú máa ní kí nọkọ́ aláṣọ gẹ́lẹ́ dó àmúnẹ̀ ní kí wá kò máa wá ṣe ẹwọ́lẹ́sì máa ọjọ́ ọgbọ́ bọ́lẹ̀ ẹnẹ́wẹ̀ ṣàkàyàṣọ́ nà mẹ́lẹ́gẹ̀ wọn jọ ọ̀nà tí wà á lẹ́mà ádámà làtìmá àkùláhà lákàláhùn mú dó àmẹ́hùn dó pakúcháká ìmúkómi ádám igide ejo kode ma do ọpịa opia ma do eje do ma do ama du pa ko yo mo dun dun anibi thumma aradahum ala al malaika ya ma ma wala ko mu kana malaiku fa qala tabi aka bi asma'i haula ama malaiku me yemi kumu do ama mu ọjọ́ múdúnmí adam múdàdóga mẹ́láìkún yàtà mẹ́láìkún ní ẹni mẹ́láìkún mẹ́ka mi ẹ̀hùn tùdá mẹ́hùn tilẹ̀ nǹkan tún sọ̀rọ̀dìkín ṣẹ́nkù mẹ́ nígẹ̀ sí ara kí ní yíò tó gbẹ̀kùn náà ṣọ́nà máa ń ká mẹ́ ẹdí mi adọ́dún mi hẹ́mẹ̀ àmẹ́hùn kìjọ ẹ̀mẹ̀ mọ́dún máa ẹ̀hùn kò mi قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر قالوا كما يعني سبحانك أفاك مدينة أنك ملكك عليه سبحانك قولوا لنك ديري ما دموجوا أباجوا إليه ụgwa oji ma ya ọjọọ gịtị gbegbe ma e dum ụmụ ma dum dẹ ìmáàtú wà yóò jí ma ẹ́gidẹ́ ikú ma gẹ́ ẹ̀fẹ́ yóò ló kí ṣe ẹ̀kẹ́ṣẹ́ ọjọ́ torúkú nẹ̀ kíkà ní agbùgbàkẹ́ dùn ọjọ́ kìí ṣàlẹ̀ ọjọ́ agbùgbàkẹ́ ní kí dùn ọjọ́ kìí ṣàlẹ̀ ọjọ́ ọlọ́kàtà bá ní àkẹrẹ̀bọ́ ẹjẹ̀ ma nínú mẹ́ èyí amma in tosi mara mara ni hallelujah eh olugba ma ugba ma gwojo le ma ki hallelujah ma ni ojo fe praise our lord hallelujah medodo ojo fe amma che kuma ti ni dodo ojo fe papo chaka ina kuma ti gbo kuma ojo uka uka agaba yi ụka ihunuchi okela ụka ihunuchi jehova ụka ihunuchi okpulogidi agaraba idu okela yóò ọgbọgbọgbọ ògbìdó agaba idu agaba etabogala bọ̀gálẹ̀ agaba ẹ́ ìyànà ìnáwó okolo gidi ẹ̀rọ̀jí na ń gálà àdọ́ okolo gidi ní agaba ìdù ìdù ìnàgigálà idu idu ohun agaba ohun ẹlà dúkì ojú ọwọ́wọ́ na ẹlà òjìmàdọ́ ẹlà kìtẹ̀lù pàyánu gọ́wọ́wọ́ èyí ṣe arab ojú ọwọ́ ọwọ́ màádọ́ fahad ó dọ́rọ̀ ìjò yìí dún ara bá kún ní ìlú yìí tó dẹ́ láti lè pa ẹ̀rù ṣe yìí tọ́gẹ́nilẹ́ jálà lóògùn ó dọ́ ọ̀rìn àwọn ọdún ìlú yìí ó dọ́ ọ̀gẹ́nilẹ́ fún ó ma ìlú ẹni èkì gálà awọ abánilẹ́sọ olú èkìlò yìí ma ń kìlò pàkúṣaká òjòrò kàtà gálà rẹ̀ torí àwọn ajọ́fẹ́ dúkìlò yà ní gálà yìí pẹ̀lú dúnmọ̀ tó bá ń kàtà rẹ̀ torí alẹ́ ìlú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gáàwù agáàwù ládùn gáàwù ẹ̀lúgbó ó àmẹ́ ọ̀páyọ̀páyọ̀ lẹ́ ohun máa dùn ṣùgbà máa dùn múnú ànẹ́gàlà ẹ̀ àmá taka àbúkà ma wọ́n mọ́dú ma wọ́n mọ́dú mọ́jọ́ iyẹ̀ṣẹ̀ kọjọ́ pé pídù kí mọ́dú alùkẹ́tẹ́ ní iyẹ̀ṣẹ̀ kọdùgbọ̀ ọjọ́ kẹta ní ma wọ́jọ́ àkọjọ́ ìlú ma

kuma dudun amma ma nake don mai ni subhanaka allahumma afa yulugi cewa ga cojo wa bihamdi ku gode ki cewa la ilma lana illa ma 'allamtana awanu mano be kuma yake dunwa kuma yake ga cojo dunwa ba kile ki innaka antal alimul hakim wa shunduka ba tumanu ma قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أكن لكم قال ألم أكن لكم إني أعلم غيب السماوات والأرض إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون نعم الله تبارك وتعالى ينهي يعني قال يا آدم ينهي أما ما مغني ما هو فين وآدم أنبئهم بأسمائهم أنبئهم بأسمائهم odo ame wòle dze wòma kò ma ma odo ma do akini adamu yi ba odo meme le nisi adamu odo meme le nisi odo odo gbe ɖe ba ɔyɔ òun alebi adamu ɛna tutu ne ŋun yi wò kata tutu ne ɔma bi adudu ŋɔ ma ɛna dudu ŋa alebi adamu otuni kɔjɔ si odo lɛ ɔtun rigi n'ɔlɔ si gɛ odo alɛ

mamalu kuma tun ni kogi ma ma ademu ma ademu ebo ni ma adem adem adem adama sina mẹ́ta ló lọ́wọ́ ademu ademu adama so yeki yeki yọ̀tún ní pàkójágájí ademu

wọ́pẹ̀ gbọ́ abáyé màmá yàkàdúdú ẹkí báṣẹ̀rù ní báṣẹ̀rù ṣe ó nẹ ilẹ̀ ṣe yìí àlékún tó dáàlà ọjọ́ kàám àyẹ́ ni mẹ́dọ́dá mẹ́wọ́n ìkágun máa máa mọ̀nù ọjọ́ àkíkọ́ adam kàúmá kó dá mẹ́wọ́n lẹ́mọ́má adam yẹ́ ni tọ́ ṣánẹ̀ bismillahir rahmanir rahim na ya dúdá mẹ́wọ́n kìí yá ni yọ ipakọ́ṣaká abáyọ̀ yìí kì dánù mọ́ ìṣẹ́kẹ̀ tó máa dọ̀ ike gwakọlọ onwe ichucha dị ikere ọnụ uche chugbu mmadụ ikere ọnụ uche agwụ ikere ọnụ uche edo ikijakọlọ onwe ichukwu ikijakọlọ onwe ichọta ya adam chini do okeke amela akwụkwọ ya gwala ma gbụmụ ya kọchekwa skulu ire ili mali ma oyi ma bụ ka ma yo ya le ma gwọ taka ma ma

òṣè mọ̀má ònùmọ̀ mọ̀má jàmá omi kò tọ́jọ́ kí tí omi wáyé wà á lẹ́mù máa tùbí dùn ẹ̀wọ̀n ìdúkù mẹ́rin tíjú gẹ́dẹ́ òṣè mà wà máa kún tún tàbí mẹ́rin àwọn ọdún májà ìgbàwọ́ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين to anabi adam alayhi salam abisha kawaja nabi anabi umsha nabi ya lejo aleju ordinary ola mukanji ino la waji ti waji ongeja mun waji amudu kuma yuja ne bajame ne ole

kọrin mẹ́wàá dabalkabla ibi na abasika yẹ́ ni kùrúnù mẹ́wàá wọn dágbàdé adama fa níbi nuhu alaihissalam a níbi adama lèkú ọdọ́ ìdílé kawali dìlé omúnẹ̀wàlì dìlé omúnẹ̀wàlì gbogbo ọdọ́ ìdílé mẹ́wàá ọdọ́ ìdílé mẹ́wàá ṣe ọdọ́mù nọ́mù tí ó ṣọdọ́ òdùgbò náà ẹ̀hẹ́ ọdọ́ òdùgbò yálé ìyálè tákìbìlì wáìnì sí ètò òdìdó tákìbìlì ìwọ̀n ọjọ́ dà níbi nù rùkwálẹ̀ anẹ́bìnú okùn ọdún wà ní òun yí táa wá tíèsì challenge òun ní akọ̀rọ̀ ṣùgbọ́n máa kí ẹnẹ̀ṣẹ́ ni yóò dúdú ìhàmọ́nújọ́ ọjọ́ kí wá pa ìṣẹ̀rí à anẹ́bìnú wà ní ìsàlá àmọ́ ẹmúdà múdú olúṣẹ́ ìbé ìkùnmà wá kì máa ní ṣẹ̀rí àwọn ẹni yóò dúdú ṣe anẹ́bìnú wà ní bẹ̀rẹ̀ ìṣẹ̀rí àjẹ́ ẹni igi múdà wá kú ṣẹ̀rí àìjú dúdú ṣàníbì ní wà aléìsàlá òun yíó wá ṣánẹ̀ ẹ́kàkì ni ọ́yá ẹnẹ́dúkí ṣòdè ní ṣòdè ní lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àná ń bèèrè kọ mẹ́kàmì kọ́bílẹ̀ ayé àti ohun àdáàbò dàní wáyé odó wáyé ọ̀rọ̀ka wáyé ọ̀yẹ̀ wáyé individual wáyé collective ọgbọ́dọ̀ ọlá wáyé dú methodology wáyé dú àníbì ní òun ṣe pa amóhùn náà ń gbìjà ká ní ìwádìí lẹ́bi ti gbogbo up to ọdọ́ òdùbú kàíwá nínú àmúnẹ̀kọ́ bọ́ọ̀sì àmúnẹ̀kọ́ máa kọ́ bọ́ọ̀sì nìyẹn àmúnẹ̀kọ́ wí máa ti jẹ́ ọkọ̀ máa lè bọ́ kìláàlà níbi adam aleyhisselam òun ọjọ́ dùnmà lẹ́hùn ohun ìyájú tó ọjọ́ rámúnẹ̀ tó kámúnẹ̀ kó máa yí nípa kó máa ṣàlẹ́ ọjọ́ Allah tabaraka wa ta'ala inihi akara nabi adam akinihi wa idh qulna lil malaika mẹ̀ríà ìbàkà kan náà mẹ́la ikú ìjúdù ní àádámà mẹ́mójúdù ká ní àádámà mẹ́mójúdù ká ní àádámà ẹwà ní ojúdù ká ní àádámà wá dalili ojú kàkí ní aníbi àádámà kó tọgbà ọmọ ogbó ma àbí kó tọgbà ọmọ ogbó ma yìí ìyáwó yà dìzáàbù respect ma làábùrù ajúgbó gbùkọ̀ làwòjímọ̀ ọmọ yóò kàtó kó òdòwò yìí rẹ̀ oye ma ọ̀nà yọ́ kàtí is natural ọjọ́dọ̀wà tí ọ̀nà ẹ̀kàtí gẹ́gẹ́ náà ọ̀nà yìí skúlù ọdọ́ yíya wọ́n tí ọ̀nà yìí skúlù gẹ́gẹ́ náà ọ̀nà yìí kọ́lọ̀ ọwọ́ ìmọ́dọ́ tó dẹ̀rùn ẹ̀rùn èkì

gbàkàdé skul ọ̀gá náà ìwẹ̀ tẹ̀tẹ̀ akọ́wà kẹ́mítìrì ojí mẹ́rin ẹ̀bùn mọ́ ojí ma kẹ́mítìrì ojí ma kẹ́mítìrì ṣẹ́hùn kùmà ojí ma kẹ́mítìrì bùn mọ́ nẹ̀ ṣé ojí ma àrùbẹ̀ ọ̀nà àdéjà tó lóge ṣé ojí ma àlàákùl àlàákùl mòbí inú tún àtó lónú ojí ma bá alípò jí

menye agwụ adam ụgwọ a ụgwọ a na-eke tutu mele menye ya ji akọ gatu ya na adam memotu mali odusa mimo odusa ode ewe ewe ikede echobututu nga meadọ ikede chitakara ma nga meadọ pie echi echi ọlọ onwe ọma ọjọ́ àkíní ilẹ̀kì mọ́tù mẹ́lẹ̀ bá mẹ́lùkùnmọ̀ ya gbọ́ ọ̀sẹ́jẹ̀dú ọgbọ́dú mafakúṣaká bayọgbà níbi adama ma mójí káka nẹ ma níbi adama wá báyìí ni tí ó gbóòjí ma dúmáyà nẹ̀ lọ tòdó jẹ́dà yọ gbóòjí dúmáyà nẹ̀ pé ọ̀ẹ́kú máyà nẹ̀ fójú kúkù àmì òyìnbó jí ma mébé ogbogbo mébé kú máyà nẹ̀ bá báyìí ni má tọ́jọ́ ní má sì yẹ́dẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ lónìí su yadda ko yoka kuma sigire shagini inya inya to yi pe ane dabe ne koko kuma shiren kare de mun yi kuma salutu ne ola ola wa le mo kuma nya wa ma uwa gide kuma nya wa yi on ibili ila ibili sahaba ibili un kene de ko yi yunge wanu yunge lino wastakbara yojihi ni wa kana min al-kafirin taki amudoro wa mdene ke hamakati tudela nge bo nga male mi maka wa kinihi ibli greba odo tunawi igbele ki azazilu ewogo odo tunawi igbele ki azazilu maenu ti taku ya mela ikuda mojo akini maya gugwa iko gugwa yi to olukale aya qur'ani ejili mo le kini ejili melu suratu tahrim ikọ̀ aya kùránì kọ̀kúrù kalẹ̀ kúmà kí ní kọmàdáǹtì tẹ́lẹ̀kìtì kọmàdáǹtì amẹ́la ikú ọjọ́ mọ́dà àdúnwí ikọ̀ gbà ikọ̀ lè bọ́dọ̀ ọjọ́ olùkalẹ̀ yìí wọ́n jẹ́ kọ́lá àkìdé aya kùránì ojú akíní ayọ́ lè dín náà mẹ́nu kó àwọn عليها ملائكة غلاظ شداد الملائكة يوجو ما يعني لا يعصون الله ما أمرهم ojo moda duma buki kuma yuma ndiko macha kiko ojo moda duma magba wa yafaluna ma yumerun e unduko joka kuma ti ile machi ma qur'an ake unduko yo kuma ti machi macha wo amela ko yo kuma ngwa da mu wa kuma data ma ngoko ma ima aya gida ima ke mi yaro nbe ko ka ke mi yaro ena ya de mi ayo yi ko kala ke mi du ya ke mi do ke shayi eliko ibili ichi ichi ki monitor ya mela ko madan monitor ma de dungi ibili je ya mela ko madan tadi ara ta ma kini chi principal ma chi ma kai ibili ni ki commandant budunu gbọ́ka mẹ́lẹ́ yorùjọ́ tàbí wọ́n dí a mẹ́láìkú aláhùn yá mọ́lá lẹ́rù dáwọ́ yìí sùrẹ́tùrù káàfì nínú wọ́n ìdí kúrò náà lílì mẹ́láìkẹ́ tó jùdó lè ádámà mẹ́rí àìgbàkàkí ní amẹ́láìkú mẹ́dójí kalẹ̀ kú mẹ́bú ádámà wà pẹ̀sẹ́yẹ̀dó máa jẹ́ máa ojí kalẹ̀ máa wà lẹ́gbá ilá ìbìlísà gbóríkẹ́kẹ́ ìbìlí ẹn kù mọ̀tẹ̀gbà kọjú àdọ̀dàgídẹ́ ìbá ohun gúkùnyà mẹ́lá ẹ̀kọ́ ìgbàlẹ́ takọjú hmm. àdọ̀dàgá mẹ́lá ẹ̀kọ́ àkọ́yà mẹ́gbé adam wáyé abọ̀nwà n'alẹ́ alóyẹ́ gbíte ń tánà yìí àmàlìjẹ̀nú alẹ́ gbíte kà máa ṣe ma náà máa bóyá nìtẹ́ òun ṣe ṣàtẹ́mà pàkó ṣakátà òun ṣe ṣọ́rá àtẹ́mà yìí àmàlìjẹ̀nú kò máa tùpanù kọjọ́ nú máa bóyá nìtẹ́ òun lẹ́yìn àgbàkọ́lá àmàlà ẹ̀kú wúrẹ̀ òun àmàlà ẹ̀kú gbogbo ma já áyú torí àmàlà fírí ọjọ́sẹ̀ di fírídọ̀m ńlá máa jẹ̀nu kò máa mí ìsìnkú àmàlà ẹ̀kú ẹgbà kan níbi máa wá dání hà mẹ́gbọ́n kò máa kà máa ẹni wà á ná kò ná nẹ̀kọ̀ údù mi nà ha mẹ̀kọ́ ìdà ẹ ò yálẹ̀ àmà dábà tó yálẹ̀ àmà di sí àtànà àmà ya áyú lè sẹ́mu ì bòrùkadó kọ yọ́pọ̀ àmàlà ẹ̀kú àti àmà ya gbọ́ àmà àlùkà ní ọmọ yẹn sẹ́mi ìlànà alùkà ní ibi ẹ̀yà àbáyọ̀ ẹ̀wẹ́dú gbẹ̀rẹ̀ yíya ní tàbáyọ̀ ẹ̀bá yẹ̀jídìlẹ̀bú ṣìhábà rọ́sọ̀dá wà á lé àwòwé lé kẹ́ àwọ̀ àdìdìẹ rọ́sọ̀dá kẹ́kẹ́ yẹn ṣọ̀wọ̀ àdìdìẹ wẹ́n náà wà àwòlẹ́ mú bọ́ọ̀mù náà tàbùlọ́mọ́ ẹni ya gẹ́lì gẹ́lì ya ẹ̀kọ́ àmàlìyẹnu àkàdẹ yílàdùn àti ya ya ya manya manyu jala manya do su jali jali manya do su jali e duku matini kuma ce mace mo fa wajadina ama ba ya malu jali ba muli ate yake gbeko harasan ba mi megadi shadidan boku mace mu ba wa shuhuba manya o yake shibo amma yem dalu makai to to dale akidaut kagini ibili abun wale aljami ya jabi aligani ki guku nyamela ko ba ojo che di freedom mo ba ma ajo ma ya ju pamela ko so ìwú pè mí máa ẹ̀gbà lẹ́ òun àkíní ọya ọgbọ́dún mẹ́gbé Adamu wà ádámù ẹnẹ́kì agbègbè wà yẹ àkàṣàmẹ́ àmàlìjẹ̀mú ṣeun mẹ́ríà olùkàkàṣí òkú àyí àkíní àmàjójá ìdákọjọ́ númà àmà àmàlìjẹ̀mú àmàjójá ìdákọjọ́ númà abọ́jú àmì àmìlà ẹ̀kọ́ àmì ẹwọ́ ojú àti wẹ́gbọ́kọ́gin ẹ̀wọ̀n yóò ẹwọ̀n ìstakbara ẹni kìgbà tó na ń kó yẹ kẹtẹ ẹ fìọ ẹnu mi awọ rẹ ọjọ ọgbọn wọká na mi na káfírí ìyàmúdà káfírí ẹlẹkọ wọ yẹlẹ ìbílí ìṣe ìṣe kìmà iná ma kìmà náà ma tánà wannan yi wa ibn al-jawzi duwa ya taka da talbis iblis ki aka muluka uluka amuluka kilugo iblis yani nojo ke iblis tera ne pala wa ka bani bi musa iwa bani bi musa gun mo bani bi musa ja yaju ama jo pe ye musa ule nínú ngele yenu le nínú ngele a to da to yin ngele wa tadi

jẹun ati ni kọla fẹ lewu lójoojú jẹun kẹ tí ń àmà ẹsùn ká anibi adama ń yà fẹlẹ kẹwàá ìyẹn má wọ ni so ati ni kọla fẹ lewu ló gbódú adamu dẹyìn náà abájọ yìí ìlú tó mọ fi yàn adamu wá gbogbo kó adamu tẹ ẹ má lójì yìí ìlú tó mọ fi yàn wà ẹ ẹ̀bọ̀ ọjọ́ tó ló yíò ìyá ìsálàmà fáńlá dàmùkì pàkàbọ̀ àkìjì kẹbẹ̀rẹ̀ àti sálàmà ọmọkọ́ ẹ̀yì kẹbẹ̀rẹ̀ àti àsàlámù alaikum alìdíyàrí kọ́mí mọ́mìnì gbẹ̀yìnà ìṣàlá òdúfún láàrínkù tọ́lú tọ́mọ kí yá adama wà sálàmà pàmò ngane musa mọ́ìkwá ní bílíà ayọ̀ nídàjá ọ̀là abúhẹ́lì lège eyín ẹ̀kọ́ yọ ọdún kí yẹ eyi onye akọ la hali wuli ẹtọ alhamdulilah ẹ musa ẹni ẹmu dànù ọlá kakọ yẹ ẹwọn kan ẹni wọn lẹ ẹni onye akitakọ la lẹkẹ ẹni wudu ya leba adamu aya wada o yẹ adamu enya gbilẹ dẹ ẹni adamu kuma ake wọ kagẹ ma wọli ọyẹlẹ wọlé tó yúrò nga ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yìí rẹ̀ gbogbo kó ẹgbẹ́ gbọ́ta ẹ̀dẹ̀ kò mẹ́ máa wúdé yẹlẹ̀ wà ní òkú ẹlẹ́wọ̀n àwọn ọgbà yìí ẹ́ kò mẹ́ wúdé yú àdébì adama wà ní òkú ẹlẹ́wọ̀n àwọn ọgbà yìí rẹ̀ ṣẹ́kàtí onúkùnù ká adama adama adama dákọ̀ làwọn bẹ̀tẹ̀ máa kún ojúgè ní ẹ̀ta ka tù dígbì ẹlẹ́mú dájú gbé mi ayọ̀ ẹba òun ẹgbẹ́ ogun oníyẹ bẹ̀tẹ̀ lè máa ń kú ẹlẹ́kùn ìwọ̀ so jẹun kẹ́ nùmúnẹ̀ kẹ́ ajẹ́ ṣe ẹ máa nùmúnẹ̀ tó kọ́kọ́ làṣẹ dára rẹ̀ alàbàbọ̀ ẹ máa adamu ni aka yọgẹlẹ atulaka rẹ̀ ẹun kìí sẹ́gi ajẹ́ ní ẹ̀dọ̀ ìbílíà ẹ̀dẹ̀ ìbílíà bọ́rú abá anárùrọ̀ jọ́nátà ihe nli kẹwọ́ gbòdì edo oúnjẹ bọ́ ihe nli kẹwọ́ bụ tẹ́ edo oúnjẹ bọ́ ẹ máa bù kó yóò yí ẹ̀dọ̀ oúnjẹ bọ́ ẹ mú yí ẹ̀ladùkàdọ́wọ́ ẹ̀dọ̀ oúnjẹ bọ́ ihe nli ẹ̀kọ́wà ṣẹ̀wọ̀n ikẹ̀ máa nọ̀lá ìmájàkà ní tí àdúrà ọjọ́ oge na-egbu kwa anyị n'ihi night of thousand life la amakema amana e, na manya ọkụra manya yiye ugwu manya anyị <laughs> Eh, comedian comedian ma ada abele abele jama wo na anyị ana na ọkụra amụ na ọkụra ma siti ihe ụlọ ọkọ̀ tó mọ́ ọlọ́mọ́ ìyá àmẹ́lẹ̀ tálàkà 77,000 kẹ́lẹ̀lẹ̀lẹ̀ wẹ́tẹ́ ìyà ní sí ti àmẹ́lẹ̀ lé 20,000 naira kẹ́ra tágẹ́dàbà ti jẹ́ vip rẹ̀ sẹ́ṣọ̀ nílẹ̀ àmẹ́lẹ̀ lé àmọ́niyàn yọ ọgbẹ́lẹ̀ ohun mẹ́ oyíṣe jàǹjàǹ ọmọ tí ma ní ké kórí yìí ni wọ́n ṣe ń kàtàùn jàtàùn bí òun ojú dáa òun wá dágbọ́ gbá àmúlò ojú dágbà àbáyọ ìṣàlò olùka a olùka alójú ti wẹ́gẹ̀ búgidẹ́ ẹgbẹ́ olú yẹ́ dábà ẹyọ ọ̀làdúkẹ́ àkà ẹ̀ yọ kuma ko yi kuma ona re ne na le lu lu na ta ya na le ili anyali ye ko guyo pe lu anyali ye ko guyo me lu ya go ji nge yi de eh? e anyali ye ko guyo me lu ebe kuma cha mo ne yi anyali ye ka dilika o ma ya yi de inna lillahi wa inna ilaihi raji'un eju ma to mi akwo mi akwo lola jẹun kẹ ẹgùn má bá ejuju omi akó omi akúyọ tó dá yìí tàbá lọ omi akó wà lẹ́kẹ́ inú yá yìí ka àmọ́nujú sí yá yìí anẹ́bí sọ́lọ́lá alẹ́sọ́lá máa ní lọ́wọ́ alẹ́mùtùm máa alẹ́mùtùm lọ́dọ̀ hektum kọlílẹ̀ wà lẹ́bàkẹ́tùm kẹfìrà obodumba kwa kujaka ingi makodalu ya kukma maja maja ingi nuja kukma muna nyaro kwa kinyanya yu alibu ibili ya ilike wobo gala ke wanya yu meba meka kune wubwa kabele yu edi wubo oko kajua yu yu obodu wa kajua gireba elio konyo kibili yu kiba wabu wabayo yu chomo kanyo kibili yu eju maje kimu wabiyane ụkwụ nwaanyị kwume eji ogide ebili la ka mee ego nwuche kpabie kwuran gị n'elu ọgbọ ewe yi emi kwuran du n'ọba ya macha ka kpata n'ebe edebili mkpabi enweghi uye m temera kụrụ buta ya macha ka chalụọla edebili mkpabi ya e ṅụlụ mere eyughi anya were eyughi anya were na ọṅụ anya chere edewu m kpabie ụnụ bụla emi iji abụrụ toji ba edebili ya m kpabie tụrụ gị edebili ya toji

yani unge gude yo ne wani ukwelo ngabo wai uga ni biliba wa kana min al-kafirin ya ma kafir min dire tan tulala mo jonya advice ya nya dibe yoge cha ya dungo anabi adam muhammad وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله أكبر وجوه بدون آدم إن وكلنا الله يأمرك يا آدم وآدم اسكن أنت وزوجك الجنة we kuwe igba gede ko yawe uskun bododu anta uwe gidai wa zawjuka ma yo yawe aljanna bidun ya janna maini awwalu man sakana al-arba al-jinn abuk ma dodu jigonya amal jinn kaka kwa ina mo ama dodu fa afsadu fiha wa tasaku ad-dima' ma ne kpali machini dede dahu machini kola ma kwariyo fa ba'atha Allahu ilayhim iblis fi jundin min al-malaika takojo ami iblis ti mebili mo ti tama wala won ki shora te ma piti ojo si tumola takibili won pa mo won pa ma ju ehun

atue tamome tamajue ayo mengume do ko aljana do ko ura adama ko mda ojo me adama ingo imeki me o ya ka ma ko ma yun yo yi ma o manu ko mo ohun ki adaba ya aljana ki anya go ma nwi ada o so adaba o gbadu kì á yíra dẹ olókìló yálọ mọ́lá àgọ́ agbègbè mú tágídà tí a ti gbórúkì àlọ́ màá wọ́n òun ló pé ó yálè òun ló kó àlìjẹ́nà màá mọ́ ádámà wọn dún ádámà wọn pàgọ́ tọ́ abẹ́ ádámà kó wọ́n mọ́yìn ọjọ́ àti ní bọ́kùnlá mínà ọgbọ́dà àìkú sí ìtumọ̀ ó jẹun kìdẹ́ àlìjẹ́nà ẹ bá jẹ́ yọnyọnyọnyọnyọnyọ alùkẹ̀dọ̀ mẹ́fà wẹ́kọ̀ọ́ yẹ mẹ́ẹ̀dù jẹun kìdẹ́ àlìjẹ́nà ẹ mẹ́jẹ́ alùkẹ̀dọ̀ mẹ́gbà mẹ́dé yìí nù mẹ́jẹ́ alùkẹ̀dọ̀ mẹ́gbà wà látẹ́kọ̀rọ̀ bá hàzìhì ṣẹ̀dá àmá ó lé kìdágókìdẹ́ bá mẹ́mẹ́rú lẹ́nu ó lé kìdágókìdẹ́ mẹ́mẹ́rú lẹ́nu ṣẹ́kù mẹ́mẹ́rú lẹ́bà fẹ̀tẹ̀kúnná mìnàzọ̀lẹ̀mí ije rogada tujenko tujenko na tola loaje ki ma de giji ga kiya yari bin nun hmm? e ma do rogada de awa ka awa ko luma go loko je abayo yi e ko wa no owo luma go lo ye abayo yi e je rogada e un ki ma je ro je rogada ni pani e na je rogada ni ona de giji duru ja ta pa tamko ye ke ma mo ya korubi ma mo ya korubi ma ya rogo da ngini ona ye me ye ya dini mo me ama ya liye na ba rogo da ile ba meje ine jiji ka ki ni ya ni ya ku me rogo Allah akbar ya ni ya ni ka kini e ngo ye tabali imdu dunia mi ngo yonka ke tabali ngo mo gadu imda mde haljana rogodan eje alhani ulidhi ana abihi ee eh, ịnọ ịnọla ọbata dị duogwu ịkpanye nyi ejegbogbo inye eji na ikpanye ejegbogbo ina-eji eju rọgọda ha ifusi itu ma alụghị arụmeju omume eye irumeju memumi takomeye ịarụmeju meonge takomemumino irumeju ọgbọdụ ya ole

yẹun mixin kẹ̀kẹ́ ìhùn rọ́ǹkù yìí olóòrùn èyà àlejì gìdẹ́ ẹ̀mẹ́ lọ́gẹ́lẹ̀ ló àmúnà àtùlàkà àlejì ẹ̀dọ̀má ibi ẹ̀hùn ká àlejì tó má gbọ́rọ̀ ká ma kẹ́dọ̀ húlẹ̀lẹ̀ ma òyẹun bá yọ ẹnẹ́ka wéwu omi kété ìwà àmọ́ta òyẹun ṣégó àwàgò òyẹun tí láàrín bá òjọ mi mọ́ habna ya ti oye na ye jere ba dira ko chane ku ya wata imi ya gbo ko imu kunu yo kapa ima lele ku imu kunu yo kapa ima kala ku kunu yo u yo ke yen ye ki aje ni ale lo la ye udogo ke ya de e, e du ade de ju yen gbite gbite abe chane ke do bulu gi je ni ye ji ni ji ni ji ni

ọgbẹ́lẹ̀ mọ̀ yọ́rọ̀ dàgbà níbi adam rẹ̀ yẹ́nìyí adam wẹ́pọ̀ yẹ mẹ́jẹ́ alùkẹ́dọ̀gba mẹ́ àjẹtọ́lànà rọ́gọ́dán mẹ́jẹtọ́lànà haifi na ìtumá alùkẹ́dọ̀ takraba hadi ṣajara yọmdà mẹ́rọ líkì lẹ́yìn ọjọ́ freedom you are bound to hmm, to transgress mẹgbọn alaba turaalẹ freedom yaa ni limit ẹwọn ló ti gbẹdí náà nù mẹ màá yìnbọn nìkadé ọgọkọ ọgọkọ abájọ yìí ẹ ma mọdàdó àti ní aago ló

ọjọ́ àkàngẹ́ adam gagini yí ṣeun kẹjì bẹ́ẹ̀nú uwe pọ̀ọ́yàwẹ́ kẹjì bẹ́ẹ̀nú kẹjì bẹ́ẹ̀nú kẹyàhù yẹun gẹ̀dẹ́ ìṣẹ́bá fẹ̀tẹ̀kúnná mìnàbọ̀lẹ̀mí abúkùmàṣọ́lá máa láti bá ẹ̀hùn máa kẹyà dẹ̀ abúzẹ́rìn na rufari radiyallahu ta'ala anhu yìí lò ń yẹ́ta adam ń yẹ́ta wà sallallahu alaihi wasallam ẹni ni ara aita adam aidaya anabi adam agidaya nabiyan kana anabi mun ji jige la ko mun choyo ni jige nabi sallallahu alaihi wasallam ayni nabiyan rasula anabi ojo ni ji onu choyo kun ya shi kallamahu allah ojo shi kola kai adam ene du ko yo la ka ku anabi anabi ni jige turu ona ko ja kunu cheli jono wowo ma kana li basharin أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء ẹgbì ìlhàmì gbogbo ọjọ́ ene di huwa ebi ilhan uboyo eti ni ya jenga ba yo e. ungun gwe je buye malu ke jijile e gwa ti le taki be ka ti se uri ha ogo e ni ya ibe ki we wala ba ilham di be la ti no le ne da wa ya ogele mo ja jiro lai ojo ti wa e wa nahli أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون إيه سورة النهل أجو تواهي رينو الكيموت بجي أشياء ولتاكي نجي نومي جاوه أجو تواهي رونو بلي وقوك يا نبي موسى ده وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه أجو أكني أتواهي ريا نبي موسى لو أجو تواهي رونو يابانا شواهي كوبيو قام أفضل أفضل àmá ọjọ́ kó ní ọ̀la kàrò kí ní lẹ́mú tó ní ṣọjọ́ mi ọjọ́ pa níbi musa kọ̀la àníbi sọ́lá sálàmà kó yá ni ló tó yá lè ní akẹrẹ ọjọ́ òun kọjọ́ kọ̀la bẹ́ẹ̀ ni ọjọ́ kọ̀la náà níbi adam alẹ́ sọ́lá níbi adam àgbọ́la ọjọ́ ọjọ́ kọ̀la àkọ́yá yù jẹun gidẹ yé gidẹ yẹn máa jẹ ní ọjọ́ dùn mà ńkọ́ kọ̀la ẹ̀lẹ́kọ́ yẹni ẹmúdàjú olígidẹ yìí ṣẹ́un kẹ́ ó àmọ́ níbi adama yóò lílẹ̀ jẹ́ o lè kọjú àti jẹ ní ìyá ò lílẹ̀ jẹ́ fàázẹ́lẹ̀ ọmọ ṣe kọ́ فأذلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين الله أكبر الله نيكو يا يكبر على الإمور ما يليكو يولا ما يليكو هذا يوجد على إتيم بولا يا أكبر إتيم بولا إتيم بولا يا أكبر ممدأ شوازي يا مطلوب amune muda ju dunia eti ma bola jali ma la ko mamda mero ko mo siba se ni ki alo aba yo ibu chaji aga kibele chaji ti chola ko yo wa qur'an mo ye sumun bukumun umyun hum la yasirun ki ma iti ma ma ya tini ki do mo kinu ko we agbo eje

tó ti tájì àmì yóò kó dábẹ̀ aṣọ pọ̀lá bí àkódága aṣọ ẹ̀ nígi yanájá pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ẹun kì á ká ọ̀ ẹgbọ̀n yóò dàmú ṣeun kẹ tí nínú àgẹ́gbà kẹjọ ẹ̀yìn ẹ̀ka ẹ̀gẹ̀ ìyá ẹun kì á ká ọmọdà lè họ́ dẹ̀ tó ọjọ́ ṣe ogun ìmú yìí

e oṣù mẹ́ẹ̀ ní síbà káàkiri ẹ̀ṣẹ́ yẹ̀wò yàmì àbáyé dé ní trọ́t man lẹ́wọ́n ìnọ́pàmọ́ báyìí ni man attack ẹbú kẹ́ẹ̀dẹ́ ẹ̀bá ẹ̀ e á lulẹ̀ more than 50 kilometers ó aga ní ẹ̀rẹ̀ òyà yá ní òkè jù sí fún ẹ̀yún yà ganẹ̀ ẹ̀yún ganẹ̀ ìníkẹ́ lulẹ̀ kọ́kọ́ ègbò

kìtà máa ń wọ́n mi pa gbogbo tí ẹ̀ ní wọ́n yà ní agogo agogo méjì ẹ̀ tìlú gbogbo àdá máa ń ohun ọmọ ẹlẹ́rẹ́ ta mẹ́dé ìwà agogo ọmọ aṣáláṣí gbogbo ohun ọmọ ẹlẹ́kùn ká ń ṣe mẹ́ta bó múnẹ̀ kùmà náà ṣe ká gbogbo máa tún kọ́lọ̀ agogo ya mekwa e onwe ye igbo ma na-eju onwe olu chọrọ igbo ma na-agụgụ ma agụ onke ji ụmụ aga na-eri ọrụ ka gị lagị ụta mgbe a chọrọ gị ọrụ kụdalị ịchọrọ eyu eyu gị yọ iche onwe anụ iche dọọ gị yọ ịta anụ ee allah ta'ala ili tụ na ọjọ́ ilẹ̀ yìí máa nílẹ́ẹ̀ṣẹ́ mẹ́bá ẹ̀díwẹ̀ àti nìtukọ́rọ́ ọjọ́ ilẹ̀ yìí máa nílẹ́ẹ̀ṣẹ́ ẹjọ́ àti nìtukọ́rọ́ ọjọ́ ilẹ̀ yìí máa mọ́tò kàtọ́mọ́ mọ́tò tọ́ ìṣe màdáadáa kò ṣàkìṣì yìí àmọ́ abẹ́yìn ni Ya máa ya ya ya kó èmi yàn a. Ega máa eneka gbokobia ya nọkọ ya neudo ya n'imani pemi ye wa nkpa ne wele nilile gbọrọ ọjọ aya kuma ya wa amusa yi agbo na subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu